assalamu wa rahmatullahi wa barakatuh. àádọ́pẹ́ fún allah subhanahu wa ta'ala bákan náà àtọrọ ọ̀kẹ́ àti ìgẹ̀fà nabi sallallahu alayhi wa sallam ọlọ́run ọba tí ó tún ṣe àwakù lénìí lórí pé a mùsùlùmí ọlọ́run tó ṣe léyìí òun ni àyìn òun náà sì ni à ń dúpẹ́ fún bákan náà inú dára tọ́lọ́run ọba ṣe fún wa òun náà ni pé ọlọ́run ní ká nínú ẹni tí yóò tún mójútó pé báwo ni ẹ̀sìn wa ni ò ṣe ní dàrú atọrọ kí a ti gẹ̀fà nẹ́bí sallallahu alaihi wasallam tí ọlọ́run ọba lò ní sábà bí oríire fún gbogbo ẹnìkọ̀ọ̀kan wa gbogbo àwa tí a jẹ́ olùsènáwó nípa ètò dáwà yìí náà à ń sọ pé jazakumullahu khairan ọlọ́nkọba àsìn lẹ́sìn dáadáa gẹ́gẹ́ bí àkórí ìbánisọ̀rọ̀ èyí tí fadilatul imam tí wọ́n ti fi tó wa létí pé àkórí ìbánisọ̀rọ̀ wa lónìí náà ni pé níbo ni ká gbà torí pé oníkúlùkù wa gbogbo ń ta bá fẹ́ sínú ayé àwọn sọ pé àti àmọ́ ọ̀nà olágbègbà báyìí ẹ báwo lẹ ọkàkú kò yí kó wá mọ́ kò yí ẹnikẹ́ni mọ́ òǹkàlùkù ń wò pé níbo lágbègbà báwo láṣe so ibi táwọn agbègbà ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ọlọ́run ọba ti sọ fún wa nínú al-Qur'an al àwọn kan lọ bá nẹ́bí sallallahu alaihi béèrè nípa oṣù lọ́wọ́ ànábì èsì tí ó jẹ́ ìdáhùn sí ìbéèrè tí agbésíwájú lèmi pé ọ̀nà wo láàgbé gbà òun náà nìyẹn ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala nínú al-Qur'an lọ́wọ́ asọ́fà ànábì sallallahu alaihi wa sallam pé yas'alunaka anil ahilla ọlọ́run ni wọ́n mọ̀ bí wa ànábì sallallahu alaihi wa sallam ní béèrè nípa ìlétésùn pé kí ni tiẹ̀ ni kí ni mẹ́sẹ̀gì rẹ̀ iṣẹ́ wo ni kí ni ìwúlò rẹ̀ wọ́n mọ̀ béèrè bẹ́ẹ̀ sáà tí mo kọ́ lọ́wọ́ ọba ọ̀dà nǹkan kan nínú gbogbo tí ń bẹ láyé ọlọ́run ọba ọ̀dà fáwàdà ọlọ́run bá wá sọ fún ànábì pé wọ́n mọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ bẹ́ẹ̀ kúl iyàmà wà kí ìtùlẹ̀ nọ́ọ̀s ọlọ́run bá ní sọ fún wọn pé nǹkan tí wọ́n mọ̀ fi mọ àkókò iná ẹ̀ ni ohun tá à ń pè ní àhílà ilé tẹ̀sùn yẹn wọ́n mọ̀ fi mọ pé ìgbà wo la bẹ̀rẹ̀ àwẹ̀ ìgbà wo la tunu ìgbà wo ni ayọ̀ zakat bákan náà gbogbo àwọn tó jẹ́ àwọn iṣẹ́ ìjọsìn pé ìgbà wo làwọn ó ṣe é eléyìí ni wọ́n mọ̀ fi bìtámì rẹ̀ á sì léyà ni òun mọ̀ fi mọ̀ lọ́dọ̀ tí wọ́n àwọn wá rò pé àwọn ọ̀nà tí àwọn ń rìn tó yàtọ̀ sí ìtọ́sọ́nà Allah subhanahu wa ta'ala wọ́n ṣe gbóhùn ní ọ̀nà àbáyọ sáwọn ètò ìgbésí ayé wọn kódà tó bá fẹ́ súnmọ́ ọlọ́run ọba àwọn ohun tí wọ́n gbé kalẹ̀ fúnra wọn ni wọ́n rò pé shortcut lélẹ̀ gẹ́gẹ́ bí àpẹẹrẹ láàárín àwa tí a jẹ́ ẹni tọ́mọ alukurani kà àbáwọn tọ́jà àwọn àfáà wọ́n lè sọ fẹ́ lómi ìpè mọ̀wulẹ̀ ka odidi yàásín wọ́n pé kí ni wọ́n pè ń bẹ wọ́n lè pé àwọn ọ̀pá kan ń bẹ tó jẹ́ pé tó bá ti ka àwọn ọ̀pá yẹn ó ti ka odidi yàásín ní sẹ́yìn náà mo gbọ́ bí abẹ́ gbọ́ rí alimam na wọ́n làwọn ọmọ gbọ́ pé ọ̀nà àbáyọ so tàbí kí wọ́n pé ọ̀nà kúṣẹ́ dè kúṣẹ́ kódà nípa ájì àmú náà lénìí àríkún kálukú pé ọ̀nà àbújá náà lòun ṣe kíni náà lòun wá pé òun bẹ́ẹ̀ sì ni gbogbo ń ta fẹ́ sí láyé pátá lọ́lọ́run ọba Allah subhanahu wa ta'ala ọlọ́run ọba la ọ̀nà kalẹ̀ tí a mọ̀ gbé e gbà táwọn ọ̀ràn yẹn tó fi jẹ́ pé ayé wa ò ní dàrú alkiyama wa náà òun ní òní sekini òun ní òní dàrú so eléyìí ló jẹ́ ká wòye pé èsìn sí nǹkan yẹn nu àyà yìí lọ́wà ọlọ́run wa sọ fún wọn pé gbogbo ń tẹ̀ ń sìn yẹn tẹ ní ẹ fẹ́ káyé yín ọ̀dà kí alkiyama yín ni ọ̀dà ẹ jẹ́ ni dáadáa ẹ fẹ́ kọ́wọ́ yín ọ̀tẹ̀ dáadáa torí pé ń ta pè ní albiru àti sọ fún wa kóhun náà ni gbogbo tíjú re ìbùkún gbogbo oríire pátá níbẹ̀ ló kó sí ọlọ́run ní wọlé ìsàlìbírù bí a ń tá àtúlbòyú tàmín zohori ha ọlọ́run ní ọ̀nà ẹ̀bùrú kí láti ń pè lọ́nà ẹ̀bùrú ó yàtọ̀ sí ti yorùbá kí wọ́n wò pé bọ́yá ọ̀nà ẹkúṣẹ́ dèkúṣẹ́ o tó ọ̀nà ẹkúṣẹ́ dèkúṣẹ́ a máa lo ọ̀nà ẹ̀bùrú fúngbà míì wọ́n sì máa lò ó fúngbà tí yẹn bá lọ gba ọ̀nà tí ọ̀jẹ́pọ̀ ń lọ̀nà tí wọ́n là láti fi ṣe nǹkan kan nínú ètò kalẹ̀ pé à shortcut lélẹ̀ torí pé ọ̀nà tá a fi dọ́dọ̀ ọlọ́run ọba tá a ní farapa tá a fi débi àwọn bùkátà wa tá a ní níṣòro ń bẹ̀ òun náà ni ọ̀nà tọ́lọ́run ọba gbé kalẹ̀ ọlọ́ba wa ní ìgbà ẹ̀kùn lé wọlé torí ńgbà náà lọ́wọ́ àwọn tó jẹ́ àwọn kùfàr tó máa fẹ́ torí pé nínú iṣẹ́ ìjọsìn kan tí ẹnikẹ́ni ò fi ṣèjọsìn fún nǹkan kan rí lẹ́yìn ọlọ́run ọba Allah òun náà ni àwẹ̀ nìkan ni àwẹ̀ nìkan ni wọn ò gbà fún òòsàrí làwọn àfáàfin ní ọlọ́run fi sọ pé as-sawmu li wa ana ajzi bi torí pé àwọn èèyàn ti rọ kiri káòsà wọ́n ti tàwáàfù fún kíni fóòsà wọ́n ti forí balẹ̀ fóòsà rí gbogbo nǹkan tí jẹ́ ìran ìjọsìn yòókù pátá wọ́n ládì ọkàn nínú òòsà pòun ní òmù rẹ̀ wá pòun ló lè dá aburú padà sọ̀kọ̀ alìmánu billah tó ní àwọn orígun rẹ̀ yẹn bẹ́ẹ̀ ni ẹlòmíì kó gbogbo kádàrá rẹ̀ lọ́wọ́ pé àwọn àwọn òrìṣà àwọn ni wọ́n ṣe kíni àwọn ni wọ́n ń ṣe àwọn nǹkan fáwọn ṣùgbọ́n ààwẹ̀ nìkan ni ò ní pé wọ́n fi jọ́sìn fún nǹkan kan rí tí ó jẹ́ pé yọ́ wà wà bá ṣe wípé tọ́mọ́nà ìjọsìn wọ́n lè mọ́ jẹ wọ́n lè mọ́ mùsùlùmọ́ kò ní jẹ́ kíni kò ní jẹ́ àwẹ̀ nílànà Islam ní bí àwọn àfáà ṣe ṣàlàyé níbàámu sí àwọn ayé alukóran àtàwọn ahadis ọlọ́run ọba aláwa ní ìgbọ̀nà ẹ̀yìn torí pé ńgbà náà lọ́hùn tó bá fẹ́ tó bá ń ṣe ájì wọn tí ó bá ti Islam mu ọ̀nà ẹ̀yìn ni wọ́n mọ́ gbà wọlé bí wọ́n ti mọ sọ fún wọn náà pé ohun tó ń gbé bọ̀ o ẹ̀yìn ni kò ṣe kíni ẹ̀yìn ni kò fi wọlé ọ̀bọ̀dọ̀ gbé gba ojú ilé ọlọ́ọ̀bọ̀ wá ní walakin albirra òun ti jẹ́ dáadáa táàfi rórí ìrẹsẹ̀ láyàtàl òun náà ní ọlọ́run ní mani ẹn tí ó jẹ ní ire tí ó rí ìrẹsẹ̀ tọwọ́ rẹ̀ ọ̀tẹ̀rẹ̀ tí ó sì gúnlẹ̀ sí èbúté oore ọba Allah ó túmọ̀ pé èmi àtẹ̀yìn àti gbogbo olùgbọ́ wa ń béèrè níbo láwa gbé bàbá yìí tẹ̀ ẹsẹ̀ kọ́rọ̀ nàìjíríà kò yé wa mọ́ abẹ́ ẹ̀kọ́ ni àti àmọ́ ibi tí tágbà ẹlòmíì lè béèrè pé à ah, tó ń bá jẹ́ rí kọ́ńtírì míì sá lọ kódà ẹlòmíì ti ń bẹ nínú gbèsè ẹlòmíì ń bẹ nínú àárẹ̀ tẹ́ pé nínú àárẹ̀ lọ́fẹ́ sí kíni lọ́fẹ́ jáde kó mẹ̀ pé ńbọ látún gbà báyìí ájẹ́ àmú ńbọ látún gbà báyìí gbogbo ohun tá àmọ́ sí nínú ayé ló ń béèrè pé ọ̀nà wo lè sí kíni látún lè gbé gbà kò yé àwọn mọ́ ọlọ́run wa ni ẹni tí ó yé tí ó rí ọ̀nà tọ́tọ́ tí ó rí gbà tí ó mọ̀ ọ̀nà tó yẹ kó gbà òun náà ẹni tí ó sì rí dáadáa ṣe mani takọ̀ òun náà lẹ́yìn tí ń ṣe kíni tí ń páyọ̀ ọlọ́run ọba Allah lẹ́yìn bẹ́ẹ̀ wà á tul buyuta min abwabiha àṣẹríléyàn ọlọ́run wa ni ẹ mọ̀ gba ojú ọ̀nà wọlé ojú ọ̀nà tọ́lọ́run ọba là kalẹ̀ pé gbẹ̀dí kẹ́ fẹ́ ṣe tawaf ní alikaaba ìbẹ̀dí kẹ́ wọlé ẹ ọ̀nà tọ́lọ́wọ́n bọ̀ ọ̀làkalẹ̀ ojú ibi tá a fẹ́ lò gẹ́gẹ́ tá a kí ọmọ jẹ́ ìsìn pé ọ̀nà wo ni pé níbo ni kágbà nínú àlámọ̀rí wa òun náà ni wàátù bùyútà min àbíwá àbíhà torí pé nínú àwọn kọ́rọ́yìdà alukur'an náà ni jumla yẹn pé wàátù bùyútà min àbíwá àbíhà gbogbo tá a fẹ́ ṣe pátá ojú ọ̀nà rẹ̀ ní ká ṣe kíni ní kágbà. a ní ìpayọ̀ ọlọ́run ọba síwájú ká tó dásẹ̀ lé ojú ọ̀nà yẹn mọ̀ rìnà ọlọ́run ọba tí nǹkan yẹn bá tẹ̀ wá lọ́wọ́ àbá ń bẹ lójú ọlọ́run láàmú ọ fi ń rìn lọ́lọ́run fi gbé wá nípa nílẹ̀ pé wà tẹ́kù à ẹ̀kọ́ lọ ni mà ọba tàbá wo wòye sí àyà yìí ìdí bá fi sọ kalẹ̀ ń tọ́wọ́ alẹ́jà òun náà ni ọ̀nà òdì táwọn tó jẹ́ àwọn kùfàr tó ń gbà ṣe ìjọsìn tó wọ́n ṣe láwọn fẹ́ súnmọ́ lọ́wọ́ bá Allah tó jẹ́ pé ọ̀nà yẹn kò lè mú wọn dọ́dọ̀ lọ́wọ́ bá wa Allah subhanahu wa fi sọ àyà yìí kalẹ̀ fún wọn fi gáìdì wọn torí ọ̀fẹ́ kí ẹ̀dá kan kó sì àfi sọ́ọ̀tì àfẹntọ́bá mágídí tó lóhun na allah Allahu subhanahu wa ta'ala lábẹ́ẹ̀bẹ́ sábà wòye sí ọ̀rọ̀ ọlọ́run ọba tọ́lọ̀ sọ pé watul buyuta min abwabiha pé ojú ọ̀nà tọ́lọ̀wọ̀n bá làkalẹ̀ fáwọn àlámọ̀rí wa òun náà ní ká ṣe ká mọ ọgbẹ́ ìgbà e kí ló ká tu bẹ́ẹ̀ pé kì í ṣe ọ̀rọ̀ nìkan pé ojú ọ̀nà yìí ní ká nìkan bá wọlé ó ìgbésí ayé kóhun la lè rìn tá a fi gúnlẹ̀ dáadáa tó owó ti fi tẹun táwọn fẹ́ òun náà ní ká ṣe kí ni òun ní ká mọ tọ̀ ká mọ tọ̀ ọ̀nà míì ṣíṣe ìtọ́ni là kalẹ̀ tábàwọ̀ alukur'an aláwọ̀bá anábì sallallahu alaihi wasallam anábì júwe pé asihi sabili adìú ila Allahi ala basiratin ana wa man ittaba'ani níbo mi anábì gbàtà anábì júwe ọ̀nà tán ó ní wala tattabi'u subula fatafarraqa bikum an ó tàn kó gbóǹta bá fẹ́ sínú ayé pàápàá jùlọ nẹ́ẹ̀sìn ọlọ́nẹ̀ tààtọ̀ tí èso ọ̀nà tó kún yẹlẹyẹlẹ àwọn àlámọ̀rí kọ̀ọ̀kan náà náà àlámọ̀rí ìgbésí ayé wa ló ní àwọn ọ̀nà tọ́lọ́wọ̀n ọba là kalẹ̀ tá a gbé ọ̀rẹ́ wa gbà tọ́rẹ́ ìwọ́ òfìsè kínni tí ó fi gún eléyìí la fẹ́ làákàyè wa padà síbẹ̀ a fẹ́ ìròrí wa padà síbẹ̀ ká lè mọ̀ pé níbo ni ká gbà tí kò wá ń sọ pé kò tiẹ̀ yé wa mọ́ sọ́tún ni ká sá sí ni sósì ni síwájú ni àbẹ́yìn ká lè mọ̀ pé ọ̀nà tẹ́ ká gbà òun náà ni ọ̀nà tọ́lọ́wọ́n bá là kalẹ̀ fáwọn àlámọ̀rí wa tábàwòye sí àyà yìí abẹ́gẹ́ wa sọ fún wa pé ọjẹ́ ìpìlẹ̀ kan yìí táwọn afá ń pè ní kọ́ídà inú kọ́ídà ìgbésí ayé tá a mú láti inú alukur'an torí pé al-ibratu bi umumi labdi la bi ususi sabab a rí pé ohun tó fi sọ̀kalẹ̀ ni ọ̀rọ̀ ajj táwọn kùfáàr tí wọ́n mọ̀ sí kíni tí wọ́n sí tí wọ́n gbọ́nà ẹ̀yìn wọlé tí wọ́n ní gba ojú wọlé àwa fẹ́ lu àyà yìí gẹ́gẹ́ báwọn àfa àtọ́ ṣáájú tí ọ̀jẹ́ pé mi ti ń sọ̀rọ̀ ni mo kọ́kọ́ ń múrú ilé ìjáde torí pé nínú táwa kọ́ nu súnà òun náà ni pé ọ̀rọ̀ tó ọba ti ní aṣáájú kan lórí ẹ̀ nínú ẹ̀sìn mọ́ sọ wàhálà ló ṣe kíni lọ́ọ̀dàálẹ̀ fúnra rẹ̀ àti fáwùjọ torí pé ó rí àwọn elérìkùrá táwọn ló ṣe kíni tí wọ́n gbà yà bóyá látara àfẹ́ pé àti lágbájá mọ́ I stand with lágbájá àìtẹ̀lé àfáàtàmẹ̀dù tọ́jẹ́ pé àtàfà àtàmìdù àtàwọn yẹn oko àbámọ̀ lèyìn ó sì sí kíni lèyìn ó gúnlẹ̀ sí torí pé ọ̀nà táà gbà táà fi mú nǹkan jáde kọlẹ̀ gbà kọ́dà tó bá jẹ́ ojú ọ̀nà ẹ̀mọ̀ làwọn àfáàfin ní káwá wòye sáwọn ọ̀rọ̀ yìí á rí pé tẹ̀sí bí ku àyà yìí láti mọ́ ń bo lágbà náà wà lámọ̀rí gbèsè ayé wa wọ́n ní àmọ̀rí tẹ̀sí bí ku àlẹ̀ àmàlíyà fún àyà yìí pé ọ̀nà wo láàmọ̀ gbé ètò gbèsè ayé wa gbà ètò ẹ̀sìn wa ayé wa àtọ̀run wa ọ̀nà wo lágbègbà wọ́n fi lákọ̀ọ́kọ́ mẹ́ kákọ́ wòye ọ̀nà nǹkan tọ́lọ̀ nítorí ẹ̀dá wa ti ṣe àlìbádà ọ̀nà wo lágbà sí lọ́hùn tí ó fi jàtẹ̀wọ́gbà ọ̀nà wo lágbà sí lọ́hùn tá a fi sórí rẹ̀ tọ́kàn wa ó fi balẹ̀ tó fi dókítà bá ń kípa ọlọ́run ọba wa ọkàn wa ó balẹ̀ pé ah, ọlọ́run ọba wa o la alkawa nípa ẹni tó bá sìn kò ní rí bànújẹ́ láyé ẹ̀yìn rẹ̀ ò sì wọ́n torí pé kí ni alìbáàdà yìí òun ni tọ̀ríkún alìmùwásílù ila Allah ta'ala tí a bá fẹ́ ní connection pẹ̀lú ọlọ́run ọba ọ̀nà tá a gbà náà ni ká sí kí ni ká jọ́sìn fún eléyìí ti hẹ̀síwánú suratul al-Baqara suratul al-Baqara eléyìí ti hẹ̀mbẹ̀ ọ̀nà tá a wàá gbà táàfi súnmọ́ ọlọ́run yìí báwo àfa yìí náà fẹ́ jẹ́ ni ọlọ́run bẹ́ẹ̀ ń gbogbo olùgbọ́ wa náà ọ̀fẹ́ jẹ́ ni ọlọ́run ọba tọ́ba tètè kọ́ jẹ́ mùsùlùmí àti mo sọ fún wa pé wàlíyù kan lọ jẹ́ mìnà áwùlìyá ìlà ọ̀rẹ́ ọlọ́run àwọn ọ̀rẹ́ ọlọ́run ọ̀kan ìwọ náà ń bẹ lópin gbígbàgbọ́ rẹ̀ báyìí ṣe bọ́ba ṣe bí tẹ̀lá ṣe ọlọ́run ọba rẹ̀ bọ́ba ṣe tó so ọ̀wá ṣe ojú ọ̀nà kan tá a lè fi ní connection pẹ̀lú ọlọ́run ọba tọ́lọ́run bó fi mọ nífẹ̀ẹ́ wa tá a fi di wàlíyù rẹ̀ bí ọ̀jẹ́ kí ọ̀nà tọ́lọ́wọ́ bá làkalẹ̀ kìí sọ̀nà mí ọwá sí ọ̀nà tá a lè gbàdọ́dọ̀ ọlọ́wọ́ báyìí tá a fi rí jọsìn ṣe ìlà àbíwá sítọ́ ti àtọ̀rí kìlẹ́dì sanna rasulullahi sallallahu alaihi wasallam ọ̀nà tá nẹ́bí làkalẹ̀ òun nìkan la lè gbà tá a fi ṣe kíni tá a fi rí ṣe bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn bàbá wa lánàá nígbà tí wọ́n bá ń mú àwọn òròyìn ànẹ́bí jáde wọ́n wá sọ pé jẹ́bọ́ sọ pé wọ̀lé sàlùbírù pé kèèṣe dáadáa ẹ̀ lè rí dáadáa sí ẹ̀ lè sórí ire àyàfi kẹ páyọ̀ lọ́wọ́n ọba kẹ mọ gba ojú ọ̀nà kẹsí kíni kẹ mọ gba ojú ọ̀nà wọlé wàá tún buyúta min àbíwábìhà tọ́lọ́wọ́n bá sọ fún wa ni àwọn náà wá sọ pé la khaira illa fi ittiba'i Muhammadin pé ọwọ́ ẹnìkan ò kò sí lànà míì tá a lè tẹ̀lé ṣùgbọ́n lóòótọ́ gbogbo wa ìjà àfà ìjọmọ kéwú ìjẹ́jà máa mùsùlùmí tọ́jú olùgbọ́ wà sí ìjà àwọn ohun tí ń bẹ lọ́wọ́ rẹ̀ àwọn ọ̀nà tí wọ́n ń gbà lọ́nà ìjọsìn ìjọ́nà tá nẹ́bí sallallahu alaihi wasallam tọ́nà tá nẹ́bí là kalẹ̀ ni. wọ́n ní wọ́n mọ̀ pé ojú ọ̀nà ti pọ̀ ojú ọ̀nà àfà alágbájá látọ̀rí kọ́tù yusufiya àbí ẹ̀kọ́ hmm. ọ̀nà yìí ṣe ń bẹ lọ́lọ́kìn ọ̀jọ̀kan lọ́kìn ọ̀jọ̀kan a wà bèèrè pé sójú ọ̀nà nẹ́bì ni sallallahu alaihi wasallam tá nẹ́bì kéde kalẹ̀ lábalábẹ̀ wọn àwọn ní ìparọ̀ wọ́n sọ pé ìlànà ti lágbájá pé tọ̀ríkà lágbájá tó pé ìlànà àfà lágbájá ká pé ìlànà àfà lágbájá kò tí ì tó káfẹ́nu àbùkù kan a wá béèrè pé ìlànà àfà lágbájá yẹn sọ sí tànẹ́bì sallallahu alaihi wasallam káwà padà sọ́dọ̀ kí náà àfáwà àfáwà Ibn al-Qayyim wọ́n ni falẹ̀ usul ila Allah wa ila ridwanihi wọ́n lè rí ọ̀nà tá a gbà dọ́dọ̀ ọlọ́run ọba tá a fi rí yọnú rẹ̀ láì jẹ́ pé ọ̀nà ànẹ́bì la ànẹ́bì la gbé síwájú tá ń tẹ̀lé wọ́n ni mahalun ohun tí ò possible ni o bákan náà wa talabul adi min ghairihi àwọ̀tọ́lẹ̀bù ọ̀dà nìgbọ́ ìrìhì ẹ̀dí máa ń wá ọ̀nà ẹ̀mọ̀ lọ́dọ̀ ẹnikẹ́ni láì jẹ́ pé lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam wọ́n wọ àyínú dọ̀lá àlàtù wọ́n eléyìí jẹ́ lójúlówó ànù bí ọ̀rọ̀ àfáàwọ̀ àkẹni wọ́n hayru máa aléyìí muhammadu sọ pé ọ̀nà tá a gbà sí lọ́wọ́n ọba tó lóore jù òun ni ó tà níbi bá wà lórí rẹ̀ ṣe àpèkọ lágbájá kì í sọgbọ́n orí lágbájá kì í sì ṣe bó ṣe wù lágbájá tọ́ra nínú àwọn tó ti ṣáájú láwọn tó gbà wọn ojú ọ̀nà kalẹ̀ ààrẹ ni tó dìklẹ́à pé àdúrà kan ń bẹ bóyá kí n tiẹ̀ dákọ rẹ̀ wọ́n ń pe àdúrà yẹn ní sèfì ọlọ́lọ́lá ju àwẹ̀ Ramadan lọ. assignment lélẹ́yìí fún ọ torí pé àwa láti wá bẹ nìkan ló kọjá ṣùgbọ́n láti wá pè lákàní pé ṣé lànà lélẹ́yìí pé dùáwù sèfì tọ́mọ́sìn hmm. pé àbíkọ́kọ́ ó àwẹ̀ Ramadan Hmm. àdúrà ṣe sí ó ní ẹyọkan rẹ̀ kíkà rẹ̀ àwọn abẹ́rẹ́ pé olùsí àtẹ́pẹ́tẹ́ ìbá ti ń kà hmm. torí pé ìgbárata ó ti pọ̀ ń ta lónìí pé à ah, òfin ọlọ́run kí la rí sọ fúrú ẹni yẹn tóun sọ̀rọ̀ nì táwọn èèyàn ní fọwọ́ mú àwẹ̀ rọ̀mọ̀dọ́ ni pé tóun bá ti kà ṣe fi. so ànẹ́bì kó sì làwọn kalẹ̀ èyí tánẹ́bì kẹ́là kalẹ̀ níjẹ níyà pé ọdẹ tó bá ṣe báyìí tó dárìn báyìí lọ́sìn àwẹ̀ àní ó kéré Hmm. Hmm. bọ́rọ̀ pé àwọn ẹlọ́n pàdé ń bè kẹni àkúlò bèdí àti ń dọ̀láàlà so nígbà tí a lè fojú wo ká bí ohun tá nẹ́bí gbé wáyìí àdéjọ́ ọ̀dọ̀ sọ̀hábà ló ti wá ta lè mọ fojú wo pé fún ohun tí lágbájá sí sẹ́ni tó ń wá ní kíkà nkankan ó ṣe déédéé àwẹ̀ rọ̀mọ̀dọ́nì sí ọ̀daràn sí ọmọ gbá wa kúrò níbi ìfi ọwọ́ pàtàkì mú àwẹ̀ rọ̀mọ̀dọ́nì ilé yìí bẹ́ẹ̀ làfáàfin ní ìwá ọ̀nà mọ̀ lọ́dọ̀ ẹlòmíì yàtọ̀ sáà nẹ́bí sallallahu alaihi wasallam ó ní wa huwa aynu dhalal òun gẹ́ lójúlówó ìsọnù wà ní wa kayfa yuwassilu ila Allahi min ghayri tariqi allati ja'ala Allahu subhanahu muwassilatun ilayhi sáàlì rọ́nà míì tágbà tágbà dọ́dọ̀ ọlọ́run táà fi rí ọnu rẹ̀ tí ọjọ́ áyà tí mi ọlọ́run bá sọ̀rọ̀ tí mo sọ yáyá kàá fáwọn yẹ pé in kuntum tuhibbuna Allah fattabi'uni yuhbibkum Allah kò sí ó kọ ẹnìkan pọ̀ rí bàbá ẹnìkan tọ́wọ́ bẹ̀ pé èmi ni ẹ sá tẹ̀lé tọ́lọ́run bá ti pa ogo ìlànà àwọn ànábì ọlọ́run ti jọ àwọn tí ò fi tìmọ̀ ọlọ́run ti yọ ni pé irú àsọ bàjẹ́ ọ̀rọ̀ àtàìgbẹ́sìnlé ní kéèyàn kí wọ́n sọ pé ìlànà ànẹ́bì kan ànẹ́bì lágbájá ṣe báyìí ànẹ́bì ṣe báyìí tí ó sì jẹ́ tẹ̀sí rí ọ̀ síwájú kọ́lọ́hún tó gbé ìdíkọ́ sọ pé ìlànà ìjọsìn bá lápẹ̀rẹ̀ irú kálúwà lápẹ̀rẹ̀ nísìn kéèyàn pé ànẹ́bì wa Zakariya ọwọ́ alúwà á wà á béèrè pé ànẹ́bì Zakariya ọlọ́ọ̀bá lọ pa á láṣẹ láti sọ fún pé para rẹ̀ sófo ọlọ́ọ̀lọ́pàá láṣẹ torí pé gbà tó béèrè lọ́nkùn àìpà ti mẹ́nubà nígbà tá à ń sọ̀rọ̀ nípa alẹ́ eh, àákọ̀ àwọn tó jẹ́ pé nígbà kan wọn ò lè sọ̀rọ̀ bẹ́ẹ̀ láwọn tó jẹ́ pé handicap fúngbà díẹ̀ tọ́lọ̀ padà tú lẹ̀ ni àmì rẹ ni pé báyìí báyìí ò nílé sọ̀rọ̀ fún ọjọ́ mẹ́ta ṣùgbọ́n tẹ̀sùbíò ìṣe subhanallahi láyé tá ń bẹ̀ yìí náà ni kìí ṣe pé láyé àwọn ànábì ọlọ́run ọba tó jẹ mọ́rú tá ń sọ yìí tí a kò rí tí a gbé ti lónìí aya a extend ni kí ló ṣẹlẹ̀ sáà fún àyẹn tá a fi mọ̀ pé ọ̀nà tá a gbàdọ̀ lọ́run pé ń tọ́lọ́run bá ṣe fún ànábì sàkàríyà yẹn ó ṣe bẹ́ẹ̀ fáwọn mí láì jẹ́ pọ́ ní màláìkà sí wọn pẹ̀lú ẹnìkan bẹ tó jẹ́ pé kò lè sọ̀rọ̀ ó di ni ṣùgbọ́n tó bá ti fẹ́ ka alukur'an yóò sì mọ rí kà <laughs> kò lè tẹ́ ẹ sọ̀rọ̀ báyìí ẹnìyẹn wá ní tó ń rí ni pé ẹnìyàn wá pé àwọn wà nù ọwá jẹ́ hafiz ọha alùkùránì ni so ẹnìkẹ́ wá fà wá lọ́wọ́ pé ọwá tọrọ yọ̀ǹda pé káwọn ọmọ ṣáájú òun òun fẹ́ mọ kítàràwí fáwọn èèyàn wọ́n fi kò lè sọ̀rọ̀ ọwá à tó bá jẹ́ pé lọ fẹ́ ká yọmọ sọ̀rọ̀ ṣùgbọ́n sọ nǹkan yàtọ̀ kò ní rí i kà látàn torí bẹ́ẹ̀ wọ́n bá fún wọn wọ́n nígbà tí àwọn fún láyè táwọn bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ọba di pé Allahu Akbar ọba wuyi gan àwọn fẹ́ lè mọ́ gbọ́ yẹn dáadáa ṣùgbọ́n tó bá ti gbọ́ sínú báyìí yọ ká ṣùgbọ́n tó bá ti kò ní rí sọ. ilé ìsìn páyé àtijọ́ kan o láyé èyí tà ń ṣe kíni èyí ń lò yìí náà ni àpẹẹrẹ ni kéèyàn wá pé ọ̀dọ̀ ànẹ́bí sallallahu alaihi wasallam náà kó tó dà nẹ́bí ọlọ́run ọba nígbà tá nẹ́bí ń wá báwo ló ṣe ọlọ́run ọba sì kéèyàn pa nẹ́bí mọ́ lọ sínú gáàrú ìrà ká pé halwa ni ànẹ́bí ń wọ̀ níbẹ̀ yẹn sọ pé ẹ eh, hababa ilayhi alhala lóòótọ́ ní bẹ́ẹ̀ àdìsí bẹ́ẹ̀ ṣùgbọ́n ìjẹ́ àwọn sọ̀háàbà kan tí wọ́n lórú rẹ̀ àbí kéèyàn sọ pé èyí ti sáà lè pé kéèyàn yẹrẹ síbi kan àdìsí òṣèlú fà náà ń bẹ̀ náà tánibí tí wàhálà bá pọ̀ kéèyàn lọ para rẹ̀ sí kíni kọ́ para rẹ̀ sófo àwa pé ìlànà ẹlágbájá eléyìí àbọ̀dọ̀ tẹ́lẹ̀ o kódà nínú tí ọ̀pọ̀lọpọ̀ wa náà mọ̀tá àjọmọ́ sọ wọn ni man arada dùkúùlà ilallahi min duni báàbì fajaza'uhu al-ikisaw sáfà abúsórí kọ́yìn wọn ni man arada dùkúùlà ilallahi báàbì fàjásá uhu alì ìkísọ́ ù ẹni tó bá fẹ́ di wà níyì ọlọ́run ọba tí wàá ń gba ọ̀nà mí àtọ̀sọ́nà tó jáde sáà nẹ́bì yóò jábọ́ kódà tó bá jábọ́ yóò kẹ́ lápá yóò kẹ́ lẹ́sẹ̀ torí pé mani ahadasa fi amúrinà aza màlẹ́ ìsàmìnú ọwọ́ rọ́dùn wọ́n ní eléyìí ń tọ́ka pé ẹni tí máa ń rìn nà mí yàtọ̀ sílá nà nẹ́bì sallallahu alaihi wasallam pé ẹnìyẹn òǹkùnà tí ò ní gbégúnlẹ̀ síbùté dáadáa ní ẹlẹ́nìyẹn ń tẹ̀lé o torí pé ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ọgbẹ́ ànẹ́bì dìde ọtọ́ áníkà ànẹ́bì ó kéde ọ̀nà tó jẹ́ ní oríire ló fi jẹ́ pé ní suratu Ali Imran ànẹ́bì kan sọ àwọn tó jẹ́ àwọn rabbana innana sami'na munadiyan lil iman an aminu bi rabbikum fa amanna àìpáyà yẹn ti wá àwọn àlùjọ̀nú náà padà tó sọ pé inna sami'na qur'anan ajaba ya'di ila rushdi fa amanna bihi walan nushrik bi rabbina ahada ó tún wọ́n pé ọ̀nà nẹ́bí sallallahu alaihi wasallam lálẹ́ gbà níbi ọ̀nà ìjọsìn tá a bá ti ṣe bẹ́ẹ̀ bàbá ti ń rìn lànà ẹ̀dá kan tó gbé kalẹ̀ bẹ́ẹ̀ náà lèyìn ó sì mọ jìnnà kúrò níbi oríire làfààfin ni balkulama zada kade anwesti adan bọ́ba ṣe ń gbìyànjú sí tó ń ṣe àwọn àdádálẹ̀ àdádálẹ̀ àdádálẹ̀ ọ̀nà tẹ́nìkan gbé kalẹ̀ ìlànà ẹnìkan tó gbé tànẹ́bì kalẹ̀ wọn irú ẹni bẹ́ẹ̀ o ìsdáàdà mínàlá ìtọ́rọ̀dáhùn wa ibùhádàn bẹ́ẹ̀ ni ó sì mọ jìnnà sọ́lọ́wọ́n ọba sí ṣùgbọ́n lọ́dọ̀ rẹ̀ ṣètọ́ nílé mọ́ tí wọ́n ó sì bó súnmọ́ lọ́wọ́ ni o lè pẹ́kọ̀ sára tẹ́yìn ọ̀dá kò sí bẹ́yìn òṣèṣe kíni bẹ̀ẹ̀ sí jẹ́ kódẹ̀ ń tọ́ da jù ọ lọ wọ́n lè mọ owó tó ń rí báyìí kọmọ fi wò pé àbọ̀ da ju ẹlòmíì lọ tó sì mọ ipò rẹ̀ níwájú ọlọ́wọ́n ọba tí bá nẹ́bí sọ pé àìmọye ẹni tí ó dọ̀tí lásọ pé kọ́lọ́ bá béèrè obìnrin gan pé mo fẹ́ fọmọ yín ẹ̀ ní fa ọmọ fún tọ́ba ìsọpọ́lọ́ ń ṣe báyìí ọlọ́run ó sì mọ̀ sí kíni ọlọ́run mọ̀ sí eléyìí ni àkọ́kọ́ nù tẹ̀tí bí kù yẹn pé gbogbo ẹni tó bá fẹ́ dẹni ọlọ́run ọba ọfẹ́ rí ọ̀nà ọlọ́run ọba kò sọ́nà tó lè gbé gbà àyàfi ìlànà nẹ́bí sallallahu alaihi wasallam kìí ṣe lànà ẹnikẹ́ni alákọ̀ọ́kọ́ ni ẹlẹ́ẹ̀kejì nínú tẹ̀tí bí kù qaida yìí pé watul buyuta min abwabiha òun náà ni kí wọ́n láàmú nínú umumu lafzu àyà yìí á ti mọ̀ pé anna kulla matlubin min al-matalib wọn náà gbogbo nta bá fẹ́ sínú ayé pátá ọ̀nà tí ọlọ́run ọba là kalẹ̀ náà mi kárìn ìyẹn lòun fẹ́ bímọ nísìn ọwa lò ní níyàwó àbọ̀ ọlọ́kùnrin lọ fẹ́ẹ́ fẹ́ tó lè rọmọ so bẹ́ẹ̀ náà ni ẹni tó lòun fẹ́ jẹṣu tí ọ̀wá ọ̀dá kòkò sí rà tó ti ọwá fẹ́ ka iṣu lórí igi ìbẹ́pẹ pé iṣu lòun fẹ́ ká ṣé yóò rí wọn ní gbogbo tá bá fẹ́ sínú ayé ojú ọ̀nà rẹ̀ ní ká òun náà ní kágbà ọ̀kẹ́ ni ọ̀kẹ́ náà wà fà àti tẹ́yà afọ́ òfin rẹ̀ mí lọ́wọ́ òun ìzámá àtẹ́yìtà l'ámúra mi ń gbẹ́rì bá bì í. ìzámá àtẹ́yìtà l'ámúra mi ń gbẹ́rì bá bì í. naam. ضللت وإن تقصدني الألباب تحتدي إذا ما أتيت لعزة إذا ما أتيت لعزة من غير بابه ضللت ضللت وإن تقصدني الألباب تحتدي ojú ọ̀nà tí a ń pè bọ́lá àgbà tí gbogbo wa ń wù yẹn ká béèrè nínú ẹ̀sìn ohun tó bá bá wa bóyá pọ́blẹ́mù kan la ní nǹkankan la fẹ́ rí lóore àwa ń wọ́nà tá a fi tọ́wọ́ fi tẹ́ abẹ ọ̀nà olólọ́run là kalẹ̀ tá a fi ṣe kíni tọ́wọ́ fi tẹ́ ẹ̀rọ lánàá. a sọ fún wa lánàá pé tá a bá ń wọlé látòlù kọ́dírì ọ̀nà wo láti kíni lágbà wa pé wá túlùbù yóò tàmí àbíwá àbíyá ọ̀nà tá a gbà rí àti sọ ni lánàá. wọ́n ń bẹ̀ ní gbogbo àlámọ̀rí ìgbésí ayé wa kódà ọjẹ́ pé ìmọ̀ ni gbogbo yóò ta lè tàbá àtẹ́yítàlẹ̀ ilma tó bá jẹ́ pé bẹ́ẹ̀ labánínà rẹ̀ nǹkan yóò ṣe kíni yóò tẹ̀ wá lọ́wọ́ wọn ni kò wá sí ọjẹ́ ìmọ̀ ní ọjẹ́ nǹkan míì ojú ọ̀nà rẹ̀ lábọ̀dọ̀ gbégbà min ala min umuri àdìníyà wọ́dùnìyàwóyà ọ̀nà tí wọ́n bá mọ́ gbà tó bófin ọlọ́run mu òun ni kárí pé àtọ̀ wọ́n tó fi pé ọ̀nà ọláwà gbégbà mọ́gbọ́n ní àbújá tó fi já sínú ná tí yóò fi já sínú orí ibú báyìí wà tá a kéwú lọ́dọ̀ wọ́n mọ́lọ̀sẹ́fá mọ́lọ̀sẹ́ ọ̀sẹ́ yìí mọ́lọ̀wẹ́gbẹ́ awo fàwọ́ lẹ̀ fún kíni fàlàwò wọ́n lẹ̀ sàlájọ́ ń kírun lọ́ní àtijọ́ àti mọ́lọ̀sẹ́ ohun tí ọ̀dà kódà mọ́lọ̀sẹ́ ò sáájé torí pé èyí tó rinlẹ̀ kódà lọ́dọ̀ Yorùbá tẹ́nìkẹ́kẹ́ jiyàn rẹ̀ òun náà ni pé kíni ajé àwọn bìlífù pé òun ni ọlọ́run ọba owó ah. òun ló sá owó ọ̀tọ̀ ni kódà owó tó jẹ́ owó wọ́n yá pé ní owó ajé wọ́n pè owó ajé ni wọ́n mọ̀ pé nípìnlẹ̀ owó tó yẹ pàjẹ́ ló ṣe kí ni lónìí kì í ṣe pé owó wọn yẹ pé wọn ó kí owó yẹn pé ajé ló ní owó yẹn kọ́lá ló fi jẹ́ pé òòṣà tí ń bẹ nílé Ifẹ̀ ni ó sì sojú wa tọ́ra agbébí akẹ́kọ̀ọ́ mbẹ̀ wọ́n mọ́ sọdún rẹ̀ lọ́dọọdún kódà ńgbà tí economic meltdown ṣẹlẹ̀ ní Nàìjíríà wọ́n bọ́ wọ́n ní òun ní ó jẹ́ kí eh, kátàkárà ojú Nàìjíríà kó ṣe kí ni ẹ̀yẹ ilé wọ́n wọ́ sọ funfun yọ wọn bá ń bọ́ ilé ní òsínú tẹ̀tọ́ dàrú pé òòsà táwọn gbà kó sa owó hmm. iná ẹni wọ́n làwọn pé àwọn fẹ́ sẹ ajé fún wọ́n pa ajé ó fi ilé rẹ̀ ìjòkó mọ́wàá lọ sẹ ajé sótíé ọlọ́run ọba rẹ̀ ni kò dúró tí tọ́wẹ́ pàásì kí lọ́ba ń ṣe kíni lọ́ba wa wàátùl buyuta min abwabiha tọ́ba jẹ́ pé ìsọ́nà ni ọlọ́run ọba rẹ̀ ni ó ṣe kíni ọ̀nà tá a gbà wá sọ lọ́dọ̀ ọlọ́run ọba òun náà ni kò képè pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó fi ilẹ̀ walillahil asmaul husna fàdí òbíà ilé ibẹ̀. náà tàbá wòye pé báwo la tún ṣe lè àpúláì kíní ìsúnú ìgbésí ayé wa ń pa pé ọ̀nà wo lágbè gbà. òun náà ni pé gbogbo ń tọ́ba ṣẹlẹ̀ sí wa nídàájọ́ tó ní ṣe pẹ̀lú àwọn àkámù ṣẹ̀rẹ̀ ẹ̀yà ká mọ́ wá ọ̀nà àlùmọ̀ǹkọ́rọ́ yìí tá a fi bẹ́ǹdì òfin ẹ̀sìn. àti ń ṣẹlẹ̀ so nǹkan tọ́lọ́mùbá ní báyìí ni ẹ ṣe àwọn ọmọ Israẹli náà ti ṣe bẹ́ẹ̀ Ọlọ́run ní ní ọjọ́ sátọ̀dé wọ́n wá lọ dé àwọn kalẹ̀ láti alẹ́ ọjọ́ júmọ̀ so tọ́ba àdìjọ́ sẹ́ndé wọ́n lọ kó bẹ́ẹ̀ náà ni ẹlòmínú wa náà tó ń pẹ́ ah, ah, kíníkà àmọ́ báàgì gbà mọ́ bẹ́ẹ̀ lẹ́lòmíì náà ń jàǹbá òfin ẹ̀sìn aya kùránì kò ní tu bó ṣe wá àdìsí ànábì kò ní ṣe kíni kò ní tu bó ṣe wá so ló fi jẹ́ pé àwọn ìdàrúdàpọ̀ ó ti kún àwùjọ wa nísìn nípa ọ̀rọ̀ ẹ̀sìn tó yẹ pé ìwọ́n tó bá fẹ́ sọ ẹ̀sìn rẹ̀ sọ́ra sí gbogbo èèyàn lọ́mọ tẹ́ etí rẹ̀ kalẹ̀ àtọpọlọ rẹ̀ fún tọ́lá ọ̀rọ̀ mímẹ̀ bá gbọ́ ohun tó yọ tẹ́lẹ̀ gan yọkọ̀ dà ó pọ̀ mọ̀ tó sì láti níbo ni kágbà níbo lọ́gbà wàátùl buyuta min abwabiha. ìzá máa tẹ́ ìtàlẹ́ àmúrọ̀ mi ń gbọ́ ìrìbà bìí ضللت وإن تقصد إلى الباب تهتدي لفاوى ابن سيرين فيني إن هذا العلم دين fanzuru amanta ozu nadinakum ọfẹ́ gbàgbọ́ yẹ ẹ̀sìn ọ̀dọ̀ àwọn tó bá jẹ́ onímọ̀ ẹ̀sìn ló ti ṣe kíni ló ti mú kìí ṣe tí onímọ̀ ẹ̀sìn hmm. ṣùgbọ́n tí ń jẹ́ ó kọ onímọ̀ ẹ̀sìn hmm. yorùbá náà sọ pé ló kọ àfà hmm, babaláwo lòun alámọ̀rí ẹ̀sìn dé ọwá ló bi òun léèrè kò sẹ́nìkan tí mo fẹ́ fi kódà àwọn àfáà ni ó tó ìmọ̀ ní fàárí pé ẹni tí ò ní lọ́dọ̀ yóò sì mọ̀ kò sí nífẹ́ kún ó pè ń pé ẹni tí ò ní mọ̀ kò sí ó pè ń aláìmọ̀ kan. nù ọ̀làdí tún bẹ fún mọ̀. tí ń bẹ fún ìmọ̀ ni pé ẹnìkẹ́ ìgbà kún ó pè ní aláìmọ̀ kan kọ̀sẹ́ ti fẹ́ mọ́ jókìn àtọ́kọ̀ yẹn. Hmm. onímọ̀ náà ló ń kálukú fẹ́ mọ́ jẹ́. wọ́n ní ilé yẹn gẹ́ tó ní ọlá fún ìmọ̀. so níbi tí a ti mú ìmọ̀ ìdájọ́ ẹ̀sìn lọ́dọ̀ àwọn tó bá mójútó ẹ̀sìn. kèésì àwọn tó yẹ kó wọ́n fọ́ọ̀tì pé ẹ ti wẹ̀sì mọ́yà kàkà tàbá tó wẹ̀sì mọ́yà kìlà fẹ́ wà. eléyìí bẹ́ẹ̀ lọ́nà ẹlẹ́ẹ̀kẹta tàbá ti ṣe bẹ́ẹ̀ gbogbo wàhálà tá n kó sí lẹ́yìn ọmọ béèrè pé ọ̀dà ta lè so igi lórí oyún tàbá ṣe sọ pé ó ti yé àwọn wo ló bi kí ẹsẹ̀ tóun náà ti dárú ọ̀rìn hmm. ẹ̀ ń tọ́ dárìn yẹn ọ̀wá fẹ́ kó wọn sọ fún ọ pé torí pé tí ẹ̀ ò jẹ́ pé ntọ́lọ́run bá ṣàánú kò èèyàn ò ní jì sínú ọ̀fìn àìdá kọ́ wá sọ pé èmi sàìdá ni wọ́n sí báyìí hmm. àfẹ́ntọ́ bá bẹ̀rù ọlọ́run ọba Allah ọjọ́ tá àròjọ́ níwájú ọlọ́run ọba yawma yaqumun nas li rabbil alamin hmm. òun ni ó sì bẹ́ẹ̀ wọ́n ní ó ti wá wò pé and secondly ni pé ìjẹ́ nìyí ṣé yóò lè sọ lẹ́nu ẹni tó ṣe ojú ọ̀nà táà ti mú mọ̀ níbẹ̀ ni kò gbà wọlé o eléyìí náà bẹ́ẹ̀ lẹ́lẹ́kẹta òun náà ni pé àti mẹ́nubà díẹ̀ ẹ ti bá ń wá ìmọ̀ ṣẹ̀ríà ọ̀nà tí wọ́n bá ń gbà wá ni ẹjẹ́ àgbà wá ìyẹn lè kọ́ èdè lárúbáwá spanner ni èdè lárúbáwá jẹ́ ọ̀kápẹ́ set set spanner kẹfẹ́ tó ń pè ní spanner set mm, tó bá fẹ́ túbó tu five ó lè reduce rẹ̀ síbẹ̀ tó bá fẹ́ túbó tu ten ó lè reduce rẹ̀ síbẹ̀ tó bá fẹ́ tu so ni pé kóòdì Spanish spanasẹ́ẹ̀tì ni èdè larubawa jẹ́ kèésò gẹ́gẹ́ ní ìmọ̀ ẹ̀sìn kèésò gẹ́gẹ́ ní Spanish ẹ̀sìn spanasẹ́ẹ̀tì lọ́jẹ́ mo jẹ́ gbogbo ẹni tó ní spanasẹ́ẹ̀tì kọ́ ló lè kóhun fẹ́ tún maṣíìnì ṣe kọ́ lè kóhun fẹ́ tún ọkọ̀ ṣe bẹ́ẹ̀ náà ni gbogbo ẹni tó kẹ́kọ̀ọ́ èdè lárúbáwá kọ́ ló lè sọ pé ní kò mú òkun ṣẹ̀rí àìsìn ọ̀dà Abu Jali sá gbọ́ lárúbáwá kódà àwọn sọ̀hábà gan gbogbo wọn ni wọ́n gbédè lárúbáwá tàbí sọ pé àwọn kẹ́ ha alukur'an ọ̀tọ̀ ṣùgbọ́n gbogbo wọn ni wọ́n gbọ́ lárúbá torí pé lárúbá fún sáhà lọ́wọ́ fi sọ kalẹ̀ hmm. ṣùgbọ́n gbogbo wọn pátá ni wọ́n mọ́ bọ́ tàdájọ́ ẹ̀sìn gbogbo wọn ni wọ́n sọ pé àmà nínú wọn àwọn fẹ́ pé ìmọ̀ àtúrò pé àwọn ni wọ́n fara wọ́n jókòó tà nẹ́bì tí fi ń sọ̀kalẹ̀ tẹ̀sírì àwọn kiri lọ́dọ̀ ànẹ́bì ok àfáwà Ibn Abbas àfáwà Qatada àfáwà Mujahid gbogbo àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn ti ń bẹ Ikrima pọ̀pọ̀ bẹ́ẹ̀ láwọn fẹ́ pé mufassirun ni wọ́n nínú àwọn sọ̀hábà bákan náà wọ́n tún jẹ́ fuqaha alágbóyè ẹ̀sìn tó bá ìdájọ́ fíkìw àwọn eléyìí pé sàtífíkẹ́ẹ̀tì pé nípa ogún pínpín ṣéédù ọ̀gá ni. Hmm. àfáwà umaru àwọn náà ní sàtífíkẹ́ẹ̀tì níbi ogún kọ́ra masala omeriya àbí sàmbẹ́ pé báyìí ni umaru òun dá masala kalala òun náà ń bẹ nítumọ̀ pé wàá tùlùbù yóò ta. من أبوابها إذا ما أتيت العلم من غير بابه نعم ضللت وإن تقصد إلى الباب تهتدي tá a bá wá ọ̀nà ìmọ̀ gba ojú ọ̀nà rẹ̀ èèyàn ò lè rí o ká ṣe bí onímímọ̀ nígbà ibẹ̀ nírú ọ̀rọ̀ tá a fà sọ pé fatashabbahu in lam takunu mithlahum inna tashabbuha birrijali fala'un níbi iṣẹ́ tó bá jẹ́ sẹ́ tá a kẹ́ fògì apá àmọ́ tẹ̀lé yẹn pé mùkọ́lídù ó náyè ta lè ṣe tàkìlídù tí wò níṣẹ̀ mú titun kí wọ́n ní ọgbọ̀ lórí ibẹ̀ nírú fatashabbahu mọ́kànwọ́sọ bí àfáà mọ́wé láà níbi àfá a rí pé ó wà sí pọ̀ lákòókò tá ń bẹ̀ ṣùgbọ́n wọ́n náà mọ́ra rẹ̀ balil insanu ala nafsihi basira wàláhì nínú mọ̀ ní kún ó bí ọ́ ní bèèrè kásọ̀ pé àmọ́ tọ́bá bèèrè mìíràn ní kẹsàn ọkẹ́ a rí péjọ kẹ̀kẹ́ bèèrè masala ọ̀rọ̀ kàfárátì yẹn mo ní àyà yẹn sámi lọ́wọ́lọ́wọ́ báyìí gbọ́n bá eléyìí lọ́nà ẹlẹ́ẹ̀kẹrin níbi àwọn tẹ̀tìbí kùnkà yìí ẹlẹ́ẹ̀karùn-ún níbi tá a gbà wo òun náà ni alhadisu ma anas tàbá fẹ́ báwọn yẹn sọ̀rọ̀ òun náà ní bá a ti báwọn yẹn wàhátùl buyuta min abwabiha afẹ́kún ọgbọ́ afẹ́tàwọn yẹn sọ́nà ọ̀nà tá a fi bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan sọ̀rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni o tàbá fẹ́ bá ọlọ́lá sọ̀rọ̀ ó ní tiẹ̀ tàbá fẹ́ bá ẹni tí ó jẹ́ ọmọ ẹ̀yìn sọ̀rọ̀ ó ní tiẹ̀ afẹ́ ṣe wáàsí fún ìyàwó wa afẹ́sí fọmọ wa ọ̀tọ̀ọ̀tọ̀ àríkọ́lọ́pẹ́ àsàlíbù ànẹ́bì sallallahu alaihi wasallam níbẹ̀ tó bá ti rin ọ̀nà tó yẹ kó gbà fi gba fi bá ìjòyè sọ̀rọ̀ èyí tó yẹ kó gbà fi bá àfa ẹgbẹ́ rẹ tó bá ti fi bá sọ̀rọ̀ èyí ó fẹ́ẹ̀lì. ìsàmà àtẹ́yìntàlẹ̀ ọ̀yìnmá mi ń gbọ́ ìrì bá bí i dọ́lọ́tà wẹ̀yìn tàkìsọ́dì ìlàlíbà bìtà tàdí. kódà ọ̀rọ̀ kọ̀ọ̀kan ló ní ààyè rẹ̀ abẹ́ẹ̀kọ́ ni àyè tó ti sọ tí ó tà tí wọ́n sì gbọ́ tí wọ́n lò ọ̀tọ̀ tó kó tó bá lọ sọ ọ̀rọ̀ níbi tó yẹ kó lè pé owó tó lọ sọ ṣùgbọ́n ọ̀sọ́ láyé ibi tó ṣe kíni àyè tó yẹ kó sọ wọ́n wá kó owó tó yẹn wọ́n kó dànù àtòdodo wọ́n ṣe kíni wọ́n dànù torí pé àyè rẹ̀ kọ́ ló ṣe kíni kọ́ lọ sọ sí lànà bíbí sọ fún àwọn sọ̀hábà pé ẹ báwọn èèyàn sọ̀rọ̀ bí làákàyè wọn bá ṣe mọ ṣé ẹ fẹ́ kí wọ́n mọ mú ọ̀rọ̀ ọlọ́run àtọ̀rọ̀ ànẹ́bì ní kíni wọ́n mọ mú nírọ̀ ni wọ́n sì ní fàínà lìkúlì makọ́mín makọ́ọ̀lẹ̀n wọ̀lìkúlì majalin jidalen wọ̀lìkúlì àdísàtín makọ́mọ̀n gbogbo nǹkan lọ́yẹ rẹ̀ níta wà á tùlùbù yóò ta min àbíwá àbíhà nígbàdà wá fẹ́ bẹ́yẹn ńlá sọ̀rọ̀ àbó nípò àbọ̀dọ̀ bá sọ̀rọ̀ bẹ́yẹn lásán tó jẹ́ pàtàkì bí ọkọ̀ lẹ́tà sáwọn ọba yóò pe ilà azimi Qaisar hmm. yóò fi his excellency ànábì ò ṣe kí ni yóò fi sí fún wọn ànábì ń fi ìjọba wọn ìfẹ́rinlẹ̀ fún wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn tó jáwọn onípò kódà ẹni tó jẹ́ pé kèfèrí ló wà lánàá ànábì ọ̀dà ẹni tó bá ti sáàdì ilé lágbájá fàwọ́ àmìnù àfilẹ̀ ọ̀pẹ́ àá ah, tí lágbájá náà ní ọ̀dọ̀ àhínlẹ̀ àbí sùfìyà àmọ́ sọ pé ah, lágbájá ọlá ayín lágbájá jẹ́ o hmm. yóò pé àfa pásítọ̀ àdúgbò yín náà pé ah, bàbá pásítọ̀ ẹ̀yin lẹ lè gba ọ̀rọ̀ yìí lọ́wọ́ mi o hmm. yóò wá pé à nígbàtà èso ń jẹ ara pé ọ̀rọ̀ ẹ̀sìn ní gbọ́n àbábùkù lọ́wọ́ yóò pé ẹ̀sẹ̀yìn mùsùlùmí náà lè ka èmi tèmi ìsara yín sí hmm. kódà aláwo tá a fẹ́ pè a ní ọ̀nà tá a gbà sí kíni tá a gbà pè lọ́lọ́run fi ní mọ́ bú ó sa rẹ̀ kọ́mọ́ bá bú ṣùgbọ́n o lè kọ́lù àtẹ́sìn rẹ̀ pé àtàbùdù náà máa ẹ̀rọ kí béèrè ni. Hmm. ohun tí ò rí nẹ lẹ́ǹsìn ohun tí ò gbọ́rọ̀ lẹ́ǹsìn ọ̀ sọ pé ohun tí ò ní làákàyè ṣùgbọ́n tó ń sọ náà ni pé ẹ̀dọ́ pété sísí bá mú oúnjẹ wájú rẹ̀ ẹ fúra o òṣùn tí ó ṣe fún ọlọ́run sọ tí wọ́n bá bu nìgbẹ́ olùmọ́lẹ̀ ṣùgbọ́n yóò bu ọlọ́run àìmọ̀rọ̀ gbé kalẹ̀ tiẹ̀ lójú ó bu ọlọ́run wọ́n wá sí kíni ọ lẹ́sẹ̀ torí àìlẹ́kọ̀ọ́ tiẹ̀ ilé ibẹ̀ tẹ̀síbíìkì rẹ̀ lọ́nà ẹlẹ́ẹ̀kẹfà tí mo fi ń tọ́lọ̀ ń bá ní kí àkókò kí kọ́gbà wá mo sì bẹ́ẹ̀ lọ́n kọ́lọ̀ ń gbà wá. òun náà ni pé níbi àwọn problems tí mo ṣẹlẹ̀ lágbóolé wa láàrin wa àtayá wa níbi iṣẹ́ wa òun náà mo fi sọ pé wa atul buyuta min abwabiha tí a bá wà ní inú ìṣòro ọ̀nà tó bá jọ ní àbáyọ ọbẹ̀ ní kágbà tá a bá gbà ìṣòro yẹn yàmọ̀ sí kíni yọmọ̀ gbére ara wọn ẹ wá já fún wa lákọ̀ọ́rẹ́ afáwa Ibnul Jawzi tí wọ́n ní àfa gbìyànjú débi pé tí wọ́n bá ti jókòó tí ọpọlọ wọn bá ti gbé àwọn ọmọ tuntun kan wá wọ́n ń kọ́ kalẹ̀ ló bí tíra tí wọ́n ń pè ní sọ́yídùl khatir ó ti ẹ̀yìn bí ká sọ pé ẹ̀rìn tí ìròrí mi làákà èmi tọpa ó ti yé sọ́yídù ó ti ẹ̀yìn sọ́yídù níbi ẹ̀tọ́lọ̀ ní ẹmọ́ pẹ̀rẹ̀ ẹ̀sọ́tù máìdá sọ́yídù khatir ni pé ìmísí ìmọ̀ tọ́wá àyà yìí àbísí yìí ọmọ tún lọ báyìí wọ́n wá ń dé mọ́lẹ̀ ló bí tíra yìí wọ́n wá ní ṣaka lí rọ́jùlùn min bughdihi li zawjatihi ọkùnrin kan ó kórìíra ayáwó rẹ̀ gan ọwá kọ̀m̀plé fáwọn wá ní àfà ma aqdiru ala firaqi li umurin òun rò kó wọn lè ṣàfara rà bí kó wọn kọ ìyàwó ilẹ̀ ní pé àwọn ọ̀rẹ́ rẹ̀ ti pọ̀ jù hmm. inú rẹ̀ bí òun ẹ̀já ló fi jẹ́ kó gbogbo wa nítorí wọn bá fọ̀rọ̀ lọ wá nígbà míì tó ẹ̀rì pé òun náà fàátìlì buyuta min adwabiha wàhálà dé bá ọlọ́gbà wọn lọ́dọ̀ àfa kì í ti pọ́ lọ́sùn oògùn lọ́dọ̀ àfa iṣẹ́ àfa ni ìrìsáàdù nẹ́ẹ̀sì kì í ṣe jálàbí iṣẹ́ àfa ìtọ́ àwọn èèyàn sọ́nà ọlọ́run sọ pé bima kuntum tu'allimuna al-kitaba wa bima kuntum tadrusun ilé ìkọ̀sẹ̀ ní tí ọjà níyàn tó tẹ̀ bá níbẹ̀ ni ǹjẹ́ gbogbo àgbáyé pátá náà lọ́jọ́ pé iṣẹ́ rẹ̀ nínú òde tẹ́lẹ̀ mi ò tiẹ̀ gbọ́rí kásẹ̀ wọn dára níjà lábà ẹ̀jì líbù jálíbà kí ah lóga lásán ló ń ṣe ni lóga lásán náà ló ń ṣe yẹn tó ká mọ́ kọjá ààyè gbogbo àwọn táwa ń ṣe pàápàá jùlọ nílẹ̀ yorùbá àwọn àfáà nílẹ̀ yorùbá ta kí alukurani àmọ́ fẹ́ localize ẹ̀sìn islam bíi pẹ́sìn yorùbá ni gbogbo ohun tó bá ti ń bẹ́nu àṣà wà bí ohun táwa ń ṣe àmọ́ á kí ìwọ wáyà àmọ́ lọ sí lọ́rùn pé kódà ohun tọ́lọ́run ọba sọ ni ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́wọ́n ọba ọwá ní ìyàwó òun òun ò tiẹ̀ òun ò fi ilẹ̀ ni àfáà ní kí ló dé ó ní gbèsè rẹ̀ pọ̀ sọ pé wọ́n náà ìyàwó rẹ̀ gba alápò káàkiri gbogbo ẹ̀ káàkiri gbúrú ní ìgbẹ́ òsìnrẹ́ ó kọ̀ rẹ̀ ń sìn náà fi ń gbà tí fi ń dúró ó kọ̀ rẹ̀ jà ìyàwó lágbájá ìyàwó lágbájá ó ní gbèsè rẹ̀ pọ̀ bẹ́ẹ̀ ni sùúrù tòun sì kéré bákan náà òun kò síjọ́ kan yọ́mọ sọ̀rọ̀ sí òun ṣàkàṣàkà ni tèmi náà bá sì ní sọ di ahun tèmi náà wà gbẹ́nu mi falágbàfọ̀ bẹ́ẹ̀ sì ni wọ̀ fí kẹlìmáàtì láti ibi ọ̀rọ̀ tèmi náà bá ń sọ tí máa ń fún lé sí yọ ọmọ mọ̀ pé mo kórìíra òun yọ ọmọ mọ̀ pé inú ń bí mi mo sì lè ṣiṣẹ́ àfáwa náà wà sọ fún pé ààrẹ aláyẹ̀ ń وإنما توت توت البيوت من أبوابها اقتباس ọ̀nà tí ó jẹ́ right approach tó yẹ kó gbà tí ìyàwó rẹ̀ ó fi change tí wọ́n ní ó fi gbádùn rẹ̀ òun ni kò ṣe kíni òun ni kó gbà ọwá ní nǹkan àkọ́kọ́ òun náà nìkan tó bá ti gbé wàhálà dé tàbí báyà kọ́ ra travel ra so sáhálù àtàlù tó bí sáhálù bí nefsic tó bá ti gbé wàhálà tó bá ti kíni kẹ́kẹ́ kẹ́kẹ́ ti ń wa oníjà sálọ̀ ra kíra rẹ̀ sí síbì kan wọ́n náà kírètì táìmù fúnra tó ń para ẹ̀ sófo mi tó bá para ẹ̀ sófo ṣe tó bá ti bẹ̀rẹ̀ wàhálà yẹn ó ní kọ́ wá mọ̀ mọ̀ lẹ́mìí rẹ̀ kó sì mọ̀ rò ó pé annaha innama salatot alayka bidunubika àwùsùlìtọ̀t àlíká bìdùnúbìkà ọlọ́run ọba dẹ́ ọbọ̀ yóò níbi kàtọ́ ń fi ń sẹ́lọ́hùn tọ́lọ́run fẹ́ kó jìyà ẹlálìkìyàmá bí wọ́n ṣe dá tó ló fi gbèrú rẹ̀ pọ̀ ó ní fàtúbálẹ̀wù filẹ̀ ẹ̀tìzáàrí wà tọ́ọ̀bà ọmọ àtọ̀kọ́ lọ́hùn tó bá pé torí ẹsẹ̀ mi náà ló fi gbérú ọmọ obìnrin kò mí tẹ́pẹ́ ẹsẹ̀ mi náà ọmọ asàròyé fọ́lọ́hùn èyí tí mo mọ̀ lẹ́sẹ̀ èyí tí mo lẹ́sẹ̀ ọwọ́ àṣẹ ìwọ náà mọ ọrọ̀ àwọn ẹ̀ṣẹ̀ rẹ tó bá ń lọ dájókòó yẹn ó tún ọkùnrin gbàtẹ́ máa ń jáde àwọn kìí ṣe kọ́ máa rò pé wàhálà kan ń jà àtẹnìkan ọmọ àwọn ṣe kì í gun lọ́bẹ̀ ni padà wàhálà kan lánàá tó sì ba nínú jẹ́ ẹnìyẹn kà masala pé ǹjẹ́ tí yẹn máa ń já mùsùlùmí náà wẹ̀ tí ń jà tó wọ́n á wọn létí hmm. ẹnìyẹn wà ní sọ wọn láwẹ̀ ah fẹ́rù rẹ ṣẹlẹ̀ ní kọ́kọ́ ju ti àwọn tàdánwò bẹ́ẹ̀ ṣẹlẹ̀ sí ọlọ́run bá kún ọyọ kó ti bá pẹ̀tù sí o hmm. nínú ìlú ọmọ òrukàn yìí náà ni hmm. wọ́n fi sí ṣọ́ọ̀tì gé ara wọn létí ṣètọ́ọ̀nù ni ṣètọ́ọ̀nù ni ẹ̀ kó mùsùlùmí ẹ̀ kó lọ́mọ ọ̀yá ẹ̀jẹ̀ aronú ẹ̀mọ́jẹ̀ ajájàbàjẹ́ tá a fi batara wa jẹ́ tí wàá dẹ́gunlẹ̀ láàrin ìdílé kan sí ìdílé kan ìgbà tó ti di pé wàhálà dé yẹn tó bá ti wà ní pèsè àfáàní ọ̀pá sófo ọmọ aronú pé ah, bóyá mo ṣẹlẹ̀ òun ẹ̀dẹ́ sí mi ó ní fọ àmà àdọ́jà rúwọ̀lá áza láhà fọmọ ayé ń fa o tí wọ́n ní o pé yín fi lè fọmọ ó fìtínà ìyàwó rẹ̀ kọ̀sánfàní kan torí pé tọ́ bá ní wo fìtínà rẹ̀ onáà tó lè gbé fìtínà mi wá fún ọ àwọn ọmọ sí ń bẹ àwọn ọmọ rẹ̀ gẹ́ wọ́n sí ń tìrìtì àwọn náà máa ní kórè àwọn ẹ̀pẹ́ bàbá wa tó fọ́nrù ya wa dáàtà nínú òjò hmm. bàbá wa tó jáya wa sí òò wọn ò sì nímọ̀ pé òun náà ti ó ti ṣe èrè kalẹ̀ afá Ibn Jawzi ni watul buyuta min abwabiha báwo lọ́wọ́ ṣe báwo ló gbé gbà mọ́lọ́sọ̀gùn ní tó sì ní pé wọ́n gẹ́gẹ́ kọ́kọ́ túbà lọ́sọ́dọ̀ ọlọ́run wọ́n ní kí ló dé táwọn fi sọ bẹ́ẹ̀ fún wọn ni pé torí ńgbà tí Hajjaj ibn Yusuf As-Saqafi nígbà tí wàhálà rẹ̀ dé báwọn yẹn afá Abdullahi ibn Subair àmọ́ tí wọ́n kò lọ́wọ́ Hajjaj ibn Yusuf ó ní afá wa asanu al-Basri wọ́n ní tí wọ́n sọ ń jọ náà ni pé uqubatun min Allah ilakum wọ́n rí Hajjaj ibn Yusuf ìyà látọ̀dọ̀ ọlọ́run fún yín fáwọn tẹ́ ń ṣe ni o fala tuqabbilu uqubatahu bisayf ẹ mọ́ yọ ìdà pẹ́ẹ́fẹ́ bá a jagun ìyà ọlọ́run ẹ mọ́ pé ìdàlẹ́ gbẹ́kò wa qabbilu bil istighfar àforíjì ni ẹ mọ́ wá lọ́dọ̀ ọlọ́run ọba wa qultu istaghfiru rabbakum innahu kana ghaffara yursilu as-samaa alaykum midrara wa yumdidukum bi amwal afaka lo be qul wa alam annaka fi maqamin mubtali wá wà mọ̀ pé ọ wà nípò ẹ̀ńtọ́lọ́wọ́n bá ń dánwò tọba wá lè tẹ́kí rẹ̀ tọgbà ojú ọ̀nà tọ́lọ́wọ́n bá ní kágbà ó ní wàlákà ajru bi sabri wa asa an takra'u shay'an wa huwa khayrun lakum ọgbẹ̀sán sùúrù tó ṣe ọ̀hún àrò pé aburú ti ń lọ́wọ́lọ́wọ́ yìí ọlọ́wọ́n bó ṣe kíni ọlọ́wọ́n bó sọ wasalu olùfarij béèrè ọ̀nà àbáyọ gbìtọ́ níbi ọlọ́gbà náà pọ́blẹ́mù rẹ̀ ọ̀dọ̀ ọlọ́run ni ọmọ béèrè rẹ̀ sí ó ní fàyíṣà jamaata bẹ́ẹ̀ nà istigfar wà bẹ́ẹ̀ nà tawba mina sunub wà sọ́bùrù alẹ́ lọ́kọ̀dọ́ wà suwal farij ó ní asọ́lta ala ti funú ni mina ibada tó sáàbù ala kullin ó ní tọ́balẹ̀ sàwọn tí mo sọ ni tọ́pa ogun ẹ̀pọ̀ mọ́ ìwé lọ jáwé àwo pé ọlé ológun báyìí hmm, ó ní ewé tó já àti gbòtọ́ wà òun làwọn tó ń fẹ́ lé kalẹ̀ fún yìí istig faro wọ́lọ́n ọba pé ọlọ́run nínú mi àwọn àìdá tiẹ̀ náà ronúkú àdámọ́sẹ̀ mọ́ di mélòó wọ́n sọ́bùrù alẹ́ bọ́lọ̀ ṣe yẹn fún wọn náà nìyí afẹ́yàwó ọlọ́run jọ ìyàwó sọ ti kó tiẹ̀ náà nìyí lédi kádàrá kádàrá làwọn obìnrin tá ń fẹ́ àtọkọ táwọn náà ń fẹ́ kádàrá rẹ̀ ó ṣèṣú lórí kádàrá ọlọ́run pé alẹ́ yín àti

ẹjọ mọ búra yín ti ìyàwó rẹ ẹjọ gbógun ra yín ẹjọ ṣe kìíní mm, wà á tún bùyú ta min àdúrà bí ha ibà níbi náà ṣe bẹ́ẹ̀ ni wà á mà mara á falà wọ́jì àlà kókó wọn náà fẹ́ fi sùtá kàn ó yọ gbà inú ilé yóò ó ní kò sọ̀nà ó ni kò

zamba lẹ́dí sàlẹ́tà azábìhí àlẹ́yà ẹ̀ṣẹ̀ tí mo dá tó fi dẹ́ ni tí ọmọ bú mi tí ọmọ tọpọlé mi yìí tó fi dẹ́ sí mi ọlọ́run dákun dárí rẹ̀ jì mí mo jẹ́ n pàdé alágbàkó òru eléyìí ajẹ́pẹ́sẹ̀ mi ló ṣe kíni lọ́kọ́ sí rẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ wa àmọ́ wo ohun táwọn yẹn ń ṣe fún wa ni àwo ohun tá à ń ṣe sí ọlọ́run ọba ohun tí wọ́n wá ń ṣe sí wa tá à ń wò yẹn òun ni ò àwò kí làwa ń ṣe títẹ̀lẹ̀ yẹn fi ń ṣe kíni ibi ń ṣẹlẹ̀ a máa pẹ́ ọ̀nà oláwà gbègbà ń táwa ń ṣe lákọ̀ọ́kọ́ wò àtọ̀ wa wò kí lọ́lọ́run kí lànà ìwé lórí wàwọ̀ ṣẹlẹ̀ wa tọ́ bá ti rí bẹ́ẹ̀ wà á tún bù yóò ta min àdúwà àbíhà tá a bá ti wọlé sínú gbogbo àdẹ́wò àbáfẹ́ jáde náà ni nínú àdẹ́wò lójú ọ̀nà tọ́lọ́run ọba làkalẹ̀ wàláhì á gúnlẹ̀ síbi tí ọ̀dà ọlọ́run ọba kọ́sánú èmi kọ́sánú ẹ̀yin náà gbogbo ọ̀nà tí òye nìkọ̀kan wá tí gbogbo ẹ̀ dàrú ọlọ́run mọ́sá lànà ìdùnnú táàfin gúnlẹ̀ sáà jẹ́nà ọlọ́run kọ́lá afẹ́ nìkọ̀kan wa wa sallallahu wa sallam ala nabiyyina muhammad وآله وصحبه ومن تبعه بإحسان إلى يوم الدين جزاكم الله خيرا وفعنا واتي أبالي بيري تابيك جلاتي بي 081-2292-2181 wàtí àṣìyàn tí kò àwọn èèyàn wa tọ́ wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh náà fáwọn mílíọ̀nù náà Naam. Naam. Naam. Naam. Naam. Naam. Tó bá jẹ́ pé lẹ́yìn ìmáàmù lẹ́wà, gbogbo ọ̀rìn tẹ́ bá dá pátá àìdágbèsè rẹ̀ san, tí ó jẹ́ àṣà tí ń fún yín nìyàn. Sótíyé, lókun gbàtà ti lọ jọyìn wọn padà yẹn so tí wọn bá ti sálámù ẹ sálámù ẹ jẹ gbèsè kankan àyè dá ọ̀ràn dá bóyá yálà bàdí àbí kọbùlí lẹ́yìn imam sotiye so bẹ́ẹ̀ lè ṣe jẹ́ ni wọ́n tún ọ̀zọ́ kún lọ́kọ́ yìí. ẹ ti wà pẹ̀lú wa. wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh. naam. naam ìbéèrè yìí. Naam. àwọn òkú wa náà la gbọ́ fẹ́rùn tó fi dáa jù ni pé kódà ọ̀kan náà àwọn àfa àtàwọn náà àwọn sọ̀hábà náà wọ́n ní ọlọ́run fún wa létí méjì ká lè kíìpù etí yẹn náà wọ́n fi ṣe ìbádà tá a bá ń ka alukurani ọ̀dà kíkà tá a ń ka yẹn àti ṣe àti kíìpù ẹnu bísí pẹ̀lú rẹ̀ àti ń ṣe ìbádà kétí náà ó lè ṣe ìbádà pẹ̀lú rẹ̀ ọ̀dà kọjá pé à ń ka etí wa ń fi ń gbọ́ tòótọ́ ni ọmọ rìkọ́dù rẹ̀ so ká tẹ̀ kírètì àyè lọ́tọ̀ kódà làwọn afáàfin ní kírètì pé àwọn wá àyè tí ọba rí pé bóyá ẹ̀yìn sí nkankan ó yẹ ká kírètì àyè nínú ìgbésí ayé wa pé lákòókò yìí kùránì mo fẹ́ fi ka ìní fi ṣe nkankan eléyìí lọ́dà jù. sọ́dí ẹ̀ ọ̀dà ọ̀làwọ̀ fẹ́ mú nọ́mbà ẹ̀fọ́n pẹ́sẹ̀. wọ́n ka àwọn ọ̀nà mẹ́rin kan pé òun lèyàn tó tí yẹn bá fẹ́ wá ìsopọ̀ pẹ̀lú ọlọ́run rẹ̀ lẹ́dàá wa ẹ̀rọ alífí àwọn ọ̀nà nígbà tí wọ́n ń bá wa sọ̀rọ̀ èyí tí wọ́n sọ ní ẹlẹ́ẹ̀karùn. ọ̀dà ẹ jẹ́ ká ṣe báyìí kí ló kọ àáfàá wa ta ni wọ́n sọ ọ̀rọ̀ rẹ̀ pé ọ sọ pé Hajjaj bùnú Yusuf o pàṣẹ ọlọ́run tọ́lọ́run fẹ́ fi lu àwọn èèyàn nígbà yẹn ni pé kọ́ mọ́ fi dà kojú rẹ̀ pé istik fara ló kún fi kojú rẹ̀. àáfàá wa Hasan al-Basri jazakumullahu khairan ẹ̀gbá naam. jazakumullahu khairan lórí tẹ̀mbẹ̀ lórí platform. naam kí ni wọ́n sọ wọ́n ní kan. good jeans. wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh. by oman bi. rahmat láti yọ ọmọ yarhamukillah naam. aya ẹ fún ajá rahmat ní béèrè. naam kí ni àkórí ìbánisọ̀rọ̀ tí wọ́n bá sọ ní. lẹ́ni kí ni àkórí Eh, fati ẹ ti gbìyànjú pé níbo ni ká gbà tó ti eh, ajé aramat nọ́mbà ètò parí nọ́mbà yìí ni sixty eight àti kíni so pẹ̀lú ògbọ́ sixty eight forty pẹ̀lú ògbọ́ ọlọ́run ẹ wá sí maktaba darul hadith so saudi boutique wọ́n ní ká fún yín ní aṣọ kírun kan pẹ̀lú pàfúmù kan tẹ́ fún dádì rẹ̀ tó ti ẹ fún dádì rẹ̀ àbí tẹ̀yìn náà bá fẹ́ sún ẹ̀yin tẹ́jẹ́ ìyá rẹ̀ ẹ lè lò ó gbàtẹ̀ hàn láì rìn àtàfà.